ẹja lónìí fún lẹ́mí jẹ́ o àbẹ̀kẹ́ ni mí àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe èso gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù nọ́mù nọ́mù nọ́mù lóró òkè àṣẹ ń ń ń lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijẹ́ ẹlẹ́wọ̀n obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yán lẹ́bẹ̀ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀ wọ́n ní ẹja lọ́nà ibú kí n gún yán lẹ́bẹ̀ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yán lẹ́bẹ̀ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà ti fowó àlejò ó bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́. àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí bí sí ológe so ni ẹ mọ tẹ́tí sí kẹ́ ẹ mọ wò. ètò ẹ ṣe ẹ ṣe. ìjọba arúmọlẹ mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà inú mi dùn ayọ̀ nípa ohun tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá mi dákẹ́ o ẹjọ́ ẹ bá mi dákẹ́ ẹjọ́. tí ń gba ìjọba lé àwọn ọba. lórí aládé òkèlè tìrìbì. ọba tó ń gba ìjọba lé ọba ọba àná ọba òní ọba ọ̀la. ọba ajíbọ́lá sọ̀rọ̀. ọba títí lọ kọrin kìsì. aláṣọ rẹ̀ sọ. olùkọ́ lọ́wọ́ púpọ̀ púpọ̀. mo dúpẹ́ torí pé àná ẹ̀kọ́ púpọ̀ lórí mi. Фелиция.

ó yẹ kí gbogbo yín máa sùn báyìí àwọn ẹbí ní pé bàbá mi yọ ayọ̀ yìí ayọ̀ gbogbo yín ò ní dé bàjẹ́ ó kí gbogbo orí adé tó wà ń bí ó kí gbogbo yín àti gbogbo olóore ó kí gbogbo yín bí tẹ́ wà ó bí tẹ́ jókòó sí àjọṣepọ̀ wa ò ní dé bàjẹ́ o. mo dúpẹ́ púpọ̀ olólùfẹ́ ọlọ́run olódùmarè mo máa yan ọba sórí ẹ̀jẹ̀ mo kí gbogbo àwọn tá a ti jọ bẹ̀rẹ̀ láti kékeré tó wà bí kí àwọn ẹbí mi. túmọ̀ rẹ̀ tó máa mọ́ra. kò sẹ́tò lọ tó máa ṣẹlẹ̀ lọ́la àfihàn náà lójúmọ́. torí de yìí ká di ẹ̀dùn orin yẹn ní ìjùmọ̀ sí mi orin yẹn lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ tí o bá mọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ tí mo ń sọ. ara ẹ̀ ẹ bá mi jó ènìyàn mi. ẹ bá lùlù ẹ jọ ẹ mo fẹ́ kẹ́ mọ̀ túmọ̀ ẹ̀. ló gbé mi ga nínú ewu gbogbo ó pa mí mọ́ nínú ewu gbogbo ó mú mi zèé kí ló tún yẹ mí bí kò ṣe ọpẹ́ ọpẹ́ ní tèmi lọ́jọ́ gbogbo. ẹ bá mi dìde ẹ bá mi jó ẹ bá mi yọ̀ torí ọpẹ́ tèmi a ṣe àyájọ́ ọdún ní ọdún tó lọ gbogbo tẹ́ ṣe fún mi náà ló ṣẹlẹ̀ lọ́dún tó lọ ṣùgbọ́n ìjíjà ìkọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní ọdún tó lọ ní ọdún kejì oṣù kejìlá ní ọdún tó lọ mo ṣe ọjọ́ ìbí mi ní oṣù kẹwàá oṣù méjì wá gorí ẹ̀ ó dàbí ẹni pé ọkàn mi fẹ́ jáde ní gbogbo ara mi mo ní kí n tún lè ní ìbáyìí báwo ni mo ṣe fẹ́ ṣe ọlọ́run olódùmarè dọwọ́ ẹ̀ o ibikíbi tí ọfà ẹ ti ń wá mo wá rò dáadáa <clears throat> àbí mi ní mo kù díẹ̀ káàtó ni mo wá wò pé kò sí bọ́lá ń ṣe kẹ́ ẹ tó láyé èèyàn lè rìn kórí ó má mì nǹkan tí máa fẹnu sí ọlọ́run máa ń fún mi ṣe ṣùgbọ́n gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ilé ayé gbogbo yín tẹ́ wà ń bí ọlọ́run á sọ lódìdí. kò sí ẹ̀dá tó wà láyé tí ò ní ìṣòro. orí ìtẹ́ tí mo wà yìí àwọn baba ńlá mi wọ́n máa ń rí àná wọ́n máa ń rí òní wọ́n máa ń rí ọ̀la. lórógbó ní oṣù kọkànlá orógbó yẹn ó dàbí pé èèyàn rí abẹ́ omi ni olùtà mu tó bá fi nǹkan sínú ẹ̀ wá rí pé nǹkan báyìí ló jábọ́ sínú ẹ̀ mo yàn nígbàgbọ́ ní kò lè ṣẹlẹ̀ olùtà mi lórógbó báwo ló ṣe níbo ló ti àkùṣà ara kí ah, kò lè tó yìí ẹ̀ẹ́d ẹ̀pà àti igún wọ́n fẹ́ràn ara wọn púpọ̀ púpọ̀ tí igún wa ní oko wa lọ gbin ẹ̀pà síbẹ̀ kí ni kó máa ṣe kó máa jẹ́ ni ṣùgbọ́n bí mo ṣe sọ kò sẹ́ni tó pé tán láyé. gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo yín máa ń jẹ tẹ́ ń jẹrú tẹ́ ń mu wọ́n ti máa ń gbàgbé mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àwọn fún mi lómi mu ni o àwọn fún mi ní jíjẹ jẹ o olùfẹ́ mo rí gbà àánú mo rí gbà mo lè jókòó sí ojú kan fún wákàtí mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá mi rò ó. máa ń mo fẹ́ yọ lọ bí kan gbogbo ayé ti mọ̀ lórí ìdí èyí kí ló dé tí mi ṣe kúkú máa sin ènìyàn torí ìtẹ́ àdìmú mo sọ ní bí ní ọdún tó lọ ìtẹ́ tí wọ́n máa ń dìímú tó máa ń là ní ìtumọ̀ ọlọ́fin òdua nìyẹn ní agbára ọlọ́run Olódùmarè ẹ di ìtẹ́ ìmú kò ní bọ́ lọ́wọ́ yìí tẹ́ ẹ bá bẹ̀ dìímú ẹ máa là ń bẹ̀. bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ hmm, ní ọdún yìí ọ̀tún ọ̀tún olọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòun máa ń rọ̀ ṣe wá ríbi tí Ọlọ́run Olódùmarè lágbára dé tí ọjọ́ bá yọ báyìí tó bá ní ká máa wo òun á lè lọ wò ṣùgbọ́n kábíyèsí ní olúwa ni. Ibi balẹ̀ gbẹ̀rún àwọn fún yí olùgbàlà fún yí ọlọ́run ọba mi.